الحمد لله رب العالمين الحمد لله الذي جعل طرأة العلماء ولحكماه واجبة على كل الأمة فقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولوا الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله فردوه إلى الله ورسوله كنتم تؤمنون بالله واليوم الآخر ثم الصلاة والسلام على خير الأنام محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن ما حدثت أمس في هذه البلدة المباركة فإنها موعظة وعبرة لأولي الألباب وهذا ما شاء الله كان وما لم يشاء لم يكن ولكن هذه بعض أقوال العلماء في المظاهرات أتاكم هو الله وبوا أبا تسوى قيبا أبا لا نور أبو نيكا أقل هو الله وباي أبا تسوى قيبا òun ló ṣe ìtẹ̀lé àwọn olùmọ̀ àti ìtẹ̀lé àwọn aláṣẹ ló ṣe ní ọ̀rọ̀ ẹ̀yà wọ́n lè mọ̀ yìí lórí ìtẹ̀síṣẹ́ pé a fẹ́ tàbí ìtẹ̀sà ìfẹ́ nǹkan tó tó bá wa àti ìtẹ̀sí àkórìlà ọlọ́run bá lè kí lọ́wọ́ fún àti ìyáyọ ẹ̀dẹ́ náà mọ́ni wọ́n fẹ́ olùgbàgbọ́ òdodo àti ìhùn lọ àwọn àti ìhùn lọ sóòlà ẹ̀tẹ̀ lọ́nà wọn bá ti ń tẹ́ òun ìlú àmọ́ ìlú àwọn aláṣẹ rẹ̀ yóò àwọn olùmọ́ nígbà àwọn aláṣẹ wà ó mú ní olàmá wà ní òkàmá àwọn náà sì ní àwọn olùmọ̀ àti àwọn tí ń darí wa àwọn aláṣẹ wa ìjọ àti àìtọ́sọ nínú ọ̀sánà rẹ̀ báyìí pé wáyà àwọ́yà ilé sọ́ha lè dí ìtùntọ́ màláàbí yẹ́dì ní àdáyà ẹni yóò mú nínú yí ó sọ pé ọfẹ́ pàṣẹ ìsí ẹni tó jẹ́ aláṣẹ ọmọ ti gbàgbà ò ọmọ pàṣẹ ọmọ pàṣẹ ọmọ aláṣẹ ní gbàgbà màláàbí yá kúrò yẹ́dì ní àyàkùnrin wọ̀dẹ́

ọlọ́pàá rẹ̀ ni ọ̀sán abẹ́rẹ̀ àti gbogbo àwọn tí ó rìn sí ẹ̀kọ́ sí tó gbèjì ọjọ́ bá ìpá ọlọ́wọ́ bá jẹ́ ọwọ́ a sì gbọ́dọ̀ bẹ̀rọ bá nípa apá àti ìbẹ̀rù a gbọ́dọ̀ bá nípa ìlú wa lápọ̀lé ìlú wa lálùbáríkà ìlú wa tó ní ìpòló wà sí lọ́jẹ́ àríwòye lọ́jẹ́ gbogbo àwọn tọ́bá tí ó yẹ gbogbo àwọn tọ́nà tó bá kó ń láàkáyè ni wọ́n máa mọ̀ pé ìwọ̀n tọ́lá ọba ní kọ́sẹ̀lẹ̀ lánàá ń bẹ nílé ọlọ́run tó ti wọ́n yẹ ó ti àti pẹ́pọ́lọ́wọ́ ọba tọ́lọ́mà bọ̀ ní ìjọlẹ̀ rẹ̀. Àwọn olùmọ̀, wọ́n jí ara pẹ́kì ìjọkẹ́lẹ̀ tó bá ti lọ dá òun bá rà lọ. A wà sọ ọmọ àwọn àwọn ńlá yẹ ṣá òun bá ní ọwáyé o. bá ní rárá ọmọ. Ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀,

ìpé tó ń tẹ̀lé láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kì í sàwọn ẹni dájẹ́ àkọ́kọ́ àwọn tó lọ sẹ́yìn kí lọ́rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ eléyìí díẹ̀ nínú kan tí àwọn olùmọ̀ sọ lórí táǹpì ní kóńtẹ́ táǹpì ní olùmọ̀ àrà àwọn olùmọ̀ ọgọ́rọ́ ní wọ́n kìlọ̀ fún wa pé àgbọ́dọ̀ ṣe é kájìnà sí èèwọ̀ ní àtùgbọ̀nà nídìí ẹ̀ ìṣẹ́ títẹ̀ ìtàwọn èèwọ̀ gbé wá tí ò sí ní ìsìláàmù wà yìí àtìrí apákan náà wọn lòmọ̀ ní táwọn sálàyé nípa pé ẹgbẹ́ tí ọba ti ní jẹ́ pé yọ́ mú tẹ̀jẹ̀sẹ̀ ńlẹ̀ dání tàbí yọ́ jẹ́ ní gẹ́gẹ́ fẹ́ máa tàbí sí dání tàbẹ́ máa jẹ́ ní gẹ́gẹ́ máa jẹ dúkìá yìí jẹkújẹ tí ọ̀rọ̀ ti ní mú lọ́wọ́ tẹ́lẹ̀tẹ̀ sí ní fún aláṣẹ tọba ẹgbẹ́ lórí agbọ́ yìí ni ẹ̀ṣẹ́ àwọn olùmọ̀ tí wọ́n sọ pé bóyá àgbọ́dọ̀ sí wọ́n tó jọ ọ̀rọ̀ kan gba àwọn àfáà tí wọ́n nípa lè ṣe wípé gbogbo àwọn mẹ́jẹ̀múta ẹkọ́ kalẹ̀ yìí ọ̀nà wọ́n ní ẹ̀ta bẹ́ẹ̀ ní ṣe fótọ́sí o ṣọ́ọ̀tì ẹ̀kọ́ bóyá àlékó sì sọ nínú rẹ̀ ẹ̀ṣẹ́ wò Wọ́n gbà tí àwọn àfá tí wọ́n nípa rẹ̀ ní káwọn sọ́dẹ̀ bá gbà tí àríwé ọdún yàtọ̀ sí ìwà rẹ̀ ló ti lágbàáyé. Ìwọ̀n làwọn àgbà pé láwọn olùmọ̀tọ́ sọ pé ọ̀sẹ̀ tọ́ àti ìgbà pé àwọn sàlàyé pé jíjáde bá bá jáde àwọn ọ̀tọ̀ òkòlú àwọn ilé ọwà nínú ẹ̀ ohun tí wọ́n sì máa tọ òun náà ní bí ìrawọ́ ẹ̀bẹ̀ àmì ẹ̀bẹ̀ sálásẹ̀ àwọn ìrawọ́ ẹ̀bẹ̀ sí wọn gbogbo àwọn tẹ́ tó bá rí wọn báyìí ẹbá wọn tẹ̀ wọn nǹkan báyìí lọ́fẹ́ ẹbá wọn yí nǹkan báyìí pò díẹ̀dẹ̀ díẹ̀dẹ̀ wọn ní gbogbo báyìí báyìí wọn kọ́ ó jẹ́ káwọn olùwà ọlọ́dún ah, àwọn olùmọ̀tọ́sọ wọ́n ní pé mọ́ máa wáyé nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn èèyàn tọ́bẹ̀ sí tẹ̀lé àwọn olùgbò tí wọ́n nípa lè ṣe ẹlọ ṣe ẹjá wọn tí ó ṣe rí ọ̀tí ó tó gbọ́n bẹ́ẹ̀ tó ṣe tó wọ́n tó lu agbada bẹ́ẹ̀ wọ́n padà ìgbéjì fún àwọn olùgbò tí wọ́n sọ pé a máa wùlò ìjàmbá rẹ̀ lọ́rọ̀ tó wà lẹ́yìn ọ̀fà ó ti jì lọ nínú rẹ̀ àfáwọn àpọ̀tọ́ àti àfọwọ́ àlàkà wọ́n a pẹ̀lú mo lọ àárọ̀ ọdún àmúrò àádẹ́tọ̀ ẹ̀rù o òṣìṣẹ́ àríwé lẹ́yìn tó àwọn wọ́lá tẹ̀lé inú alájẹwà ìhà ààbìrẹ́rì tẹ́tọ́tọ́ kàwà sí kàfìdẹ́ bákan náà fáwọn fọ̀ǹdán àti àfáwọn arájìlì àwọn ẹgbẹ́ tó alìmọ̀dọ̀ ọ̀rọ̀ tó tán pẹ̀lú gbọ́dán láàtàmọ̀ sí ilẹ̀ ìdámọ̀ ìsílẹ̀ òun papọ̀ mọ́ ẹ̀sì ìdámọ̀ yìí rárá kò sí bí wọ́n ti tó papọ̀ àti ìdámọ̀ wọ̀lé ìsàfihìyà nínú àmẹ́lẹ́ ní mùsùlùmí kò sí sí nínú tí àwa mùsùlùmí àgbọ́dọ̀ wá ṣe bákanáà àmọ́wà ati àti àmọ́wà àlùmọ̀zá wọ́n yí pé àlùmọ̀zá ara ọdún ìdáyà tó ha sáàdọ̀ tí ẹ̀bá lọ́wọ́ fẹ́ fẹ́ protest ìbẹ̀rẹ̀ rẹ̀ máa lọ́wọ́ àbọ̀fẹ́ afẹ́fẹ́ bí skúlé gẹ́gẹ́ bá àdẹ́sẹ̀ gbọ́ táwà rẹ̀ sọ láwùjọ wa lónìí wọ́n ní pé wọ́n ni àyà tó ha mọ́

jíìnù rẹ̀ jíìnù nínà ẹ̀sìn ìsìláàmù sí ni ẹ̀sìn tó ní ètò ní tó ní ìlànà wọ́n lè ní náà tó ní mú ọ̀làfọ̀gbọ́tọ̀ tọ́ ọ̀jáwé ní wọ́pà tó sì jẹ́ pé mo fohun tí ọba tí mo bàjẹ́ wá ìsìláàmù ní jìnnà àbátí wẹ́lẹ́ ọba tó wáyé ọdí pé ẹ mọ́ ọdún epo ní ọ̀tọ̀ ọmọlúùlú ẹ sàwọn lọ́tún sàwọn lọ́sí gbogbo ohun tẹ́yìn bá fẹ́ sọ tó lè mú jàwáyé yẹn ẹjẹ́ káwọn náà sọ fún ìtọ́lá kí aṣáájú ẹlẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀rì ìgbà pẹ̀lú ọ̀rọ̀ tó lọ́mọ̀rọ̀ sọwọ́mọ̀rọ̀ nípa àìkúrò lọ́rọ̀ tó tọ́. alimọ́dọ̀ aráàlú nínú àtìlábí ní pítà ni wọ́n ṣòro wà lè fáwọn lọ́wọ́ tó lówó náà bá ó tó mú nípa. àfáàjú tẹ̀mí àti àfáàjú bá àti àfáàfà ọ̀dà wọ́n ní pé ìwọ́n tá ń pè ní protest nínú àtìlábí ní pítà nínú àwọn òkùnkùn àti tó kálùkù ní gbọ́ra wa yé mọ́ lọ́tún lọ́sí ọ̀tọ̀ lè rọ́gbà wa ní pílẹ̀ ọ̀tọ̀ padà já sí wọ́n ṣúrú títí máa ń mọ ọ̀pọ̀lọpọ̀ aburú wọ́n ní pọ́ùdọ̀ kọ́dà yóò pé wàhálà lọ́tún wàhálà ní ma pápá jùlọ ẹni tó bá jẹ́ aláṣẹ kò sí ìgbúta nígbà nílẹ̀ ẹ̀kún àdègbè lólè àdègbè níjàgùdà ọ̀lẹ̀ àwọn fàṣíwọ̀n ní a máa sílẹ̀ a sì máa jẹ́ nìkan tí ìfà máa da dúkìá a máa bàá jẹ́ ìlú ìrìn hapkin pẹ̀lú nínú tó jẹ́ ìmá bá ọ̀rọ̀ yìí bákan náà àwọn ìlànà àwọn تصدق الفرقة بين المسلمين ẹ̀rí bọ́dán ní máa ń fa sábà bí òpinyà láàrin àwọn mùsùlùmí ni òkú ní gbọ́ra wọn yé wà lè fìtìnà tó bẹ́ẹ̀ lẹ́lẹ́fọ́ káàmù wọn ni máa kò lè àdẹ́wò fìtìnà wá dé láàrin àwọn tí ń jájọ lé wa lórí láàrin àwọn tó já sáájú àtàwọn tá a gbé ìwẹ̀ ìfìdí ọ̀sẹ̀ láàrin ara wa. bákan náà

tọ́wọ́ jẹ́ pé nígbà wọn padà pé tá oore tó padà ṣẹlẹ̀ wọ́n padà ju oore tí wọ́n wà tẹ́lẹ̀ lọ. Àkàlà, àfáàbò bá sára ìpé alìmọ̀nà àárọ̀ tó kúlù àṣàgbọ́n. Ẹ̀rí gbogbo táàkó fóṣẹ́sì pátá gbogbo ẹ̀ àbúrú ni ó, sàwáwù adìlẹ̀bí àlẹ̀ hákí, áwùlámùyà àtàlẹ̀. àjẹ́ pé ẹni tó jẹ́ aláṣẹ òun lẹ́yọ̀ ìdá rẹ̀ pé ẹgbẹ́ ọyọ̀dá bẹ́ o gbogbo ẹ̀ àpòròdòmúwá láhàúlà wà lápọ̀ọ́tẹ́ ilá bílá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tọ̀ọ̀kùlú ni wọ́n sàlàyé pé kò ní mú wàhálà lọ́wọ́ ṣùgbọ́n gbàtà ṣe tán ojú wọ́dá المظاهرات خلاف الطريقة الشرعية التي أمر بها النبي صلى الله عليه وسلم sheikh Saleh alu sheikh tí wọ́n jẹ́ mufti lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní pariwo muhammad ní wọ́n tán pè ní ibùdó muhammad tí wọ́n tẹ̀sí mọ̀ àrọ́mọ́tò bí asìlẹ̀hà ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ ìwọlé bàlátùbà wọ́n gbọ́dọ̀ sí lẹ́tọ́ wà nílé àwọn sọ láti ilé mọ́sùláhà fọ́nà ń fà ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ èèwọ̀ ni àtàjáwì ìbìlẹ̀ Muharram yóò sọ̀rọ̀ ilẹ̀ ṣìmá àpèjúwe alábẹ́sẹ̀ protest tó jẹ́ èèwọ̀ yìí ọjà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tára ní tára rẹ̀ ọ̀yá ọwá fẹ́ lóògùn kí ló wá ní ọ̀nà àbáyọ àwọn olùmọ̀ wọ́n sàlàyé fún wa pé ta bá fẹ́ rí ọ̀nà àbáyọ lórí pé tí wàhálà bá ń bẹ láàrin àwọn àtàjọmọ̀ ọ̀lú àtolórí àtàwọn ìjọba a sì fẹ́ yẹjú ẹ̀ wọ́n nínú ọ̀nà àbáyọ táwọn aṣáájú wá ti gbà náà ní káwà ní ọgbà àdàgbáyọ náà ni wọ́n ní ká mú wọ́n ní pé alákọ̀ọ́kọ́ òun náà ní pé káwọ́kọ́ mọ̀ pé gbogbo ẹni ọba jẹ́ aṣáájú pátá àdèríwọ̀ wa pàrọ̀ wọn o torí fàlẹ́bí wa Muhammad sọ́ọ́lá àdọ̀tọ̀ sọ pé ìlẹ̀kùn sọ̀tàrọ̀ òun ẹ̀ka àdé àtàrọ̀ táì ọ̀fẹ́ o jẹ́ padà rí lẹ́yìn ilé o onírẹ̀rẹ̀ sòrò àwọn ẹ̀tọ́ yín táwọn olórí òní fún yín wọ̀n ò mú mọ́tò kírun rẹ̀ àlẹ́bí sọ pé àtù ilé ìhìm àpọ̀hún wọ́n sọ̀nà lọ́ àkọ́kọ̀ kí wọ́n tí wọ́n pè fún wọn ẹ̀sì dé èrò ní lọ́dọ̀ ọ̀dọ́ wọ́n ní pé látara àdéhì ó jẹ́ àmọ̀ pé òsì bí abájọ òṣìṣẹ́ ṣe tó ó ṣe pé wọ́n bá bẹ́ẹ̀ yọ wà fún wa ó ní látara bẹ́ẹ̀ tọ́wọ́ àti pé àṣẹ mẹ́wàá tàbá bẹ́ẹ̀ lọ́dọ̀ abájú tàbá lu ọ̀rẹ́ tí àwọn aṣáájú wa lò ó lè rí mẹ́ta pẹ̀lú wọn bẹ́ẹ̀ méje ìrókù ó lè máa ṣe. Tábà ní òkúrẹ́ gbogbo tàbá bèèrè fún pátá òun náà bá lówó ṣe wọ́n tó kè ìjọba ọ̀rọ̀. Wọ́n wá mú àpèjúwe wá. Àpèjúwe náà ni àpèjúwe ẹni tó bàbá. Tọ́mẹ̀ ta ọmọ. Bó mọ́ ṣe bèèrè ìṣẹ́ bàbá rẹ̀ báyìí bẹ́ẹ̀ wọ́n ní àpèjúwe ẹni tó jẹ́ ọmọ lẹ́yìn tó wá fẹ́ gbà pẹ̀lọ́dọ̀ ẹni tó jẹ́ aṣáájú rẹ̀ ọ̀nà wo ni ó gbà ẹnu jẹ́ ṣe tó ní ẹ̀yẹ gbogbo wa ní ẹ̀dá mọ́ tọba wa jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu tó wá jẹ́ pẹ̀lú tó jẹ́ lórí ẹni tó jẹ́ aláfẹ́ afẹ́ gbà pẹ̀lọ́rọ̀ rẹ̀ pé wọ́n ti ṣe yọ̀ tẹwa lọ́rùn afẹ́ jẹ́ kó yẹ kó ta yí kó sí nǹkan ní ìbá ṣe pẹ̀lú hikmọ̀ ìpọ̀lùmọ́ ìlọ̀tẹ̀ àti wà àti tọrẹ wà ilẹ̀ láti gbà lọ́wọ́ rẹ̀ ọwá ní lọ́lẹ̀ wọn ọlọ́lẹ̀ tá lè gbà òun náà ni pé ó gba àwọn tó pé wọ́n mọ̀rọ̀ sọ wọ́n mọ̀rọ̀ gbé kalẹ̀ ó sì mọ àdúrà pé àwọn láti ṣáájú ilé wọn wá lọ béèrè kẹ yìí ṣùgbọ́n pẹ̀lú pé káwọn náà tó lọ kí wọ́n bẹ lọ́wọ́ ọgbà pé tó ọlọ́run dákùjẹ́ ọgbọ́n látara náà ọlọ́run tí wọ́n bá sọ ọ̀pẹ́ mẹ́wàá fún pẹ̀lú àlọ́ ọlọ́wọ́ bá yọ ń gbọ́ nǹkan mẹ́ta ó lè má gbọ́ méje yọ ń gbọ́ mẹ́ta ó lè máa gbọ́ nǹkan ṣùgbọ́n bàbá bẹ́ẹ̀ lọ lọ́nà rẹ̀ yìí àná táwọn gẹ́rí wá gẹ́gẹ́ bí ẹjẹ́ àṣẹ ní wọ́n torí ẹjẹ́ àṣẹ mọ́ ti lọ ẹgbẹ́ ní lọ

wọ́n ní pé mara àwọn èdè kóṣẹ́ èdè gẹ́rí ti gbé wá fún wa lọ́wọ́ aláṣẹ pátápátá ọ̀nà tí ìjà sọ̀rọ̀ ìyẹn ìyá ní àdámọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn kan alákọ̀ọ́kọ́ jésù ti ìmójútó ẹ̀sìn wa ìyẹn ni pé bóun ló ti ẹ̀kẹ́ sí orí tó tẹ̀sí ọba jẹ́ àwọn ọmọ ọba ló yẹ parí o tó bẹ jẹ́ pé bí adúgbò gbogbo kẹ́sí ń ṣẹlẹ̀ ní gbogbo wòye àná tó fi di ọwọ́ ọ̀rọ̀ lé àná ní ń lọ́dà àkókò yìí sọ́dọ̀ ẹ̀kẹ́ tí wọ́n wà jùmọ̀ o ọ̀sẹ́ ní kẹsẹ̀ tí wọ́n wà jùmọ̀ kódà bóyá lẹ́nu ọba fi jùmọ̀ ìwọ̀n tó rú náà. protest yóò gbà kí isu kí ìṣú ẹ̀sìn tí sáwọn wá sọ protest yóò bá ẹ̀jẹ̀ pátápátá ni o yóò bá ẹ̀jẹ̀ kódà kò ní bá ẹ̀jẹ̀ ní wọ́n bá à ń ké wọn lérò àwọn ọmọ sálásí lérò à ń jáde lérò yóò yóò ní ìṣẹ̀lẹ̀ wọn yóò di pé wàhálà ọ̀rọ̀ ṣẹlẹ̀ nínú ìlú ìlú ọ̀tọ̀ gbóòrú tó sì jẹ́ pé ìlú ìlú látara protest Islam tó wà fún tó wọ́n pè ní ojúkì bóò láti máa kí òní rọrùn bóò láti máa kàwé ní rọrùn báwo láti máa yọ sàkà ní rọrùn bóò láti máa fi àwọn ìjọ sí wa ní rọrùn tí ohun tá pé ní àmọ́sà ìfẹ́ lára tí wọ́n gan tọ́lọ̀un tẹ̀lé wọn kéwú ni táwọn lè máa sọ pé kò sí ohun lórí ẹbá tẹ́ kò sí ohun lórí ẹbá tẹ́ ṣùgbọ́n tó ìpé àwọn olùmọ̀ àwọn tó ìpé lọ́wọ́ bá ti ṣe wọ́n ní rọ̀ọ̀sẹ̀ fún lẹ́gbẹ̀lẹ̀ ẹ̀ títí tí lẹ́ bá ń bọ́ àwọn òṣèré àwọn àtàjọ ọmọ kéwú náà lè bá ti ilé ìdàwọ́ tó orí bíbí náà àwọn àpò ti pẹ́ látà akíbi tó o o o tó tó tó tó tó tó tó tó bákan nínú ìgbàdé efe bójá ti máa bàjẹ́ òun náà ni hipsun nex ẹ̀mí èyí tó ṣe pé ó ti wà tí ò sí wà lákẹ́kẹ́ fún tẹ́lẹ̀ àárẹ̀ òfẹ́ ó jẹ́ tó ń pọ̀ ẹ̀mí yọ jẹ́mi lógbòdò ìta rẹ̀ sí ìdáwùjọ wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ lọ lọ

nínú pẹ̀lú ìsìláwò tí wàá sọ òun ní ẹni pé bó láti sọ látàyè wa tààlé ṣe tẹ̀lé tààlé mú kó mu tààlé sọ̀sọ̀kúsọ tààlé wúwo wúwì ìsìláwò wa mójútó ó sì bàbá rẹ̀ púpọ̀ gbogbo tó jẹ́ òsì ọtí ní àárọ̀ ọmọdé àti gbogbo àwọn ọmọ ìyá ọtí pátápátá igbó ni ìṣìgá ni kò sí ìkẹ̀kẹ́ sí láwùjọ rẹ̀ ṣe ilé wọn bí èso pé láti lè gba àbójútó ọpọlọ kọpọlọ pé kọpọlọ má bàa máa sọ̀sọ̀kúsọ kó má bàa máa ń kó má bàa ti ṣe kúṣe torí pé tọ́pọ̀lọ́ ọ̀bá ìṣe pé yóò fòsù sí kẹrin sí àwọn wa kò dùn fún òun náà ní èso lẹ́sì òun náà ní ìrẹ́ ẹnìkan ọ̀fẹ́ wa ká mójútó ìgbàwọ̀ á mójútó ìrẹ́ ẹnìkan ọ̀fẹ́ wa lọ́fà ká sí ìgbéyàwó ó pe obì tó bá fẹ́ẹ́fẹ́ ọgbà ọ̀dà àwọn fámìlì rẹ̀ kọjá ọyọ̀ǹtọ̀ bẹ̀rẹ̀ yọ̀ǹda kó bẹ̀rẹ̀ yọ̀ǹda tó wọ́n fẹ́ fọ́ ó jí ìyàwó rẹ̀ ìsìlámù wá pèpè fún tẹ́rí bá pé ilẹ̀ ìlú òṣèlú yóò lórí ọ̀bá pé

inú fẹ́lá kàrù tí láwọ́ àmójútó ọwọ́ jẹ́ fún olóje wà bá ìlú ti wà yìí jẹ́ lálẹ́ ikú pọ̀jù òun náà ní ṣẹ́sọ́lẹ̀mán dúkìá ìsìlámù wà mójútó dúkìá dúkìá àbátọ̀ di jẹun dúkìá dúkìá ọgbọ́dọ̀ ti sọ di jẹun àtàlàyé ní jẹjọ nípa pé nǹkan méjì lọ́lọ́wọ́ bó béèrè nípa àìsìkí tó jogún fún wa ìbòlò ti ìbòlò sì náà sí ọ̀pọ̀lọpọ̀ dúkìá dúkìá àwọn èèyàn sọ ní dúkìá wọn lánàá àlà haúlá wọn láwọn wọ́n sẹ́yìn àbílá Islam ti wá mojú tó eléyìí púpọ̀ gan-an ọ̀pọ̀lọpọ̀ dúkìá dúkìá àwọn èèyàn tàjẹ́ lónìí rẹ̀ Islam wá mojú tó eléyìí gidi gan-an ọ̀gbọ̀nà bá dúkìá dúkìá jẹ́ Islam lọ mojú tó eléyìí ọmọ Islam kọ́ rárá bó ti wù lọ́mọ tó jẹ́ pé àwọn olùmọ̀ ẹnu wọn fi lọ bí pé irú tá ń pè ní process àwọn ti rí wọ́n ti rí báwọn yẹn ti ń ṣe lágbàáyé wọ́n ti rí practice ẹ̀ wọ́n ti rí ákíbà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn kú dẹ́dẹ́ fún àlùmọ̀dàhárà tàhárìmù àlùmọ̀dàhárà èèwọ̀ ní o fẹ́màtí pọ́tẹ́sì o èèwọ̀ ní o kò sí onídìmọ́ rẹ̀ o bí o fi kúmọ̀ yóò fi kóńdó àbáwá dira wa lónìí nípa pé pọ́tẹ́sì alẹ́ tàbáwá jẹ̀bi ẹgbẹ́ ọ̀rọ̀ sọ́dọ̀ àwọn èèyàn ẹ̀rí pé lọ́tù lọ́sì ìṣẹ̀lẹ̀ ọ̀yọ́ máa sọ káàkiri ẹni báyìí lọ́fà á tàbẹ̀lùfẹ́ báyìí ló wí tàbẹ̀lùfẹ́ ló ṣe fi níkẹ́ ìlú báyìí lójú ọ̀tẹ́lẹ̀ ẹ̀rí kẹ́ ẹ̀rí ọ̀nà àbáyọ̀ kẹta lọ́wọ́ ajẹ́jẹ́ sọ̀kan náà wà bàbá pé aliwòyọ̀ àrọ́ amọ̀dé ṣẹ̀yìn ẹ̀rí protest ìṣẹ́sù ìṣẹ́sù ni ó sì kẹta tó jẹ́ ó ti gbé táwa ti mọ̀ rí dáadáa títí máa ń ṣẹlẹ̀ ẹ̀rìn tó wọ́n gbé pósà lọ́wọ́ pósà tó bá gbé lọ́wọ́ ẹ̀ka ojú bá bẹ́ẹ̀ èékú ni wọ́n máa gbó ìjọba wọ́n lè ní pé kò ní jẹ́ wọ́n lè ní yóò kú lọ́la wọ́n lè ń tọmọtọmọ rẹ̀ ní ó ṣègbè ẹni wọ́n fẹ́ gbà kẹ́ lọ́wọ́ rẹ̀ tó ń ṣe pósẹ̀sì lórí rẹ̀ àìmọye èpè ni wọ́n gbé kàlẹ́dà yìí lọ́wọ́ lónìí rẹ̀ àwọn olùmọ́wọ́ àwọn akọwọ́ lápẹjúwe nípa pé wọ́n tó bá jẹ́ mùsùlùmí tó rẹ̀ pé òṣùmọ̀ tó ṣe o tọ́pọlọ rẹ̀ pé tó mú kú mọ́ wọ́n lè fi wo ìwéra rẹ̀ tó bá jẹ́ bàbá tàbí ọba jọ̀gá tàbí ọba jẹ̀yà tó wá jẹ́ pé ẹni tó jẹ́ ọmọ rẹ̀ ọfẹ́ gbà ǹkan lọ́wọ́ rẹ̀ kọ̀ wá wulẹ̀ fẹnu sọ lápẹjúwe tàbí jẹ́ fẹnu sọ òtí rí ti ẹ̀rù ọ̀dá ọwọ́ agbè síwájú ìwọ bàbá abúyí ìwọ bàbá tó pé wò ní jẹ́ rẹ̀ fúnra rẹ̀ wọlé wà ń ka ogun gbólóhùn rẹ̀ ọwọ́ àbẹ̀ lọ rẹ̀ pé kí lọ́fẹ́ àwọn aṣọ fún òun fẹ̀ǹkẹ̀ yìí tó ń fẹ́ fún bí wọ́n nílò làákà ìdẹ pé kò jìnà òun náà ní pé kàkà tí yóò fi ṣe fún ìrọ̀yà ti jẹ́ nìkan tẹ́ ní ọdún ó jì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kó tẹ́sì ti jẹ́ ní gbogbo àgbáyé lónìí gbogbo wa lẹ́ẹ̀ lárí pé àwọn ìjọba wa àbòsí ni wọ́n se fún wa ohun tí wọ́n ń fún wa kò dé ẹ̀ka àtò tàbọ́ pọ̀ gidi gan ọ̀dẹ̀wò náà gbàlẹ̀ rí gbà tọ́nà ẹgbẹ́ tá jẹ́ gbà nígbà wà lẹ́lọ torí pé àwọn ìta òun gan gbogbo àwọn àwọn ara èyí ṣe pé ìkẹ́ ìjọba náà ni wọ́n bàjẹ́ tẹ́lẹ̀ lálẹ́ yìí àwọn òṣè oníkẹ́lẹ̀ rẹ̀ wọ́n kò kí oníkẹ́tẹ́ lálẹ́ òun náà wó pé à ẹkọ́ gẹ́rẹ́ àrí ẹjẹ́ mi náà jẹ́ ike mi náà lọ́kọ́ tẹ̀lé mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀kẹ́ ni wọ́n kó àwọn ọ̀kẹ́ wọn táwọn ẹgbẹ́ òkú fẹ́ káwọn ọ̀dọ́ káwọn ọ̀kẹ́ mi ọlọ́lọ́pọ̀ ohun tó ṣẹlẹ̀ lálẹ́ àwọn ẹgbẹ́ orí yóò ta bá gbọ́ náà díẹ̀ láti gbọ́ àìmọye nǹkan náà ṣẹlẹ̀ rẹpẹtẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkọ́mọ ni wọ́n ní wọ́n wọlé òlú yìí wọ́n mọ́júmọ́ àná

gbogbo wa la mọ̀ pé bí ebi ń pa wá gidi gan ṣùgbọ́n gbogbo ọba ti jẹ́ pé àwọn ebi ń pa wá tó ara wa náà láti padà ń padà ìṣèjọba kò sí fẹ́tà kò sí iléeṣẹ́ fẹ́tà kẹ́kẹ́ ń bì tó lábẹ́ kẹ́lá fẹ́ lọ gbogbo àwọn ara wa lọ lánàá ìwọ̀n bá díẹ̀ ta tún lọ́wọ́ nínú ìkẹ́ tó tún dá àwọn ara wa jẹ́ bà jẹ́ ọlọ́lọ́mọ ìtàwọn yẹn ti facebook pẹ́pẹ́tẹ́ ah, bá gọ̀ gidi ẹ ti gọ̀ jù ọ̀lẹ́tẹ́ ìgbàgbọ́ ah, ẹ̀yìn náà ara jẹ́ àwọn èèyàn tó tún pàtàkì pàtàkì nínú tó fẹ́ bíbi tààdà tí ìfẹ́ pé bẹ́ẹ̀ ti rí ẹ̀yìn náà ọwọ́ adi pé àti ẹ̀mọ́jú táwọn àlọ́ ọmọ báyìí tó fi wá jẹ́ pé kájẹ́ náà wọ́n bá gidi gbogbo omi sẹ́lẹ̀ ní ọmọ àwọn pépóyá ọ̀nà àbáyọ wà ọ̀tọ́ ní àbáyọ ní gẹ̀ẹ́kẹ́ wọ́n báyìí nípa Yorùbá gbogbo omi táwọn ọkọ̀ ní àbáyọ wà gbogbo ẹ̀ láti bàjẹ́ gbogbo omi táwọn lè wọ́n pé tó bóyá tó bá tún gbọ̀dẹ̀ báyìí bóyá tó bá tún gbọ̀dẹ̀ báyìí bóyá tó bá tún gbọ̀dẹ̀ báyìí gbogbo ẹ̀ ló ti torí bodò báyìí ọlọ́run bọ̀ bàdé kẹ́ dákùsàánú wá o dákùsàánú wá o gbogbo àwọn tó yẹ pé àtìsí ń jẹ lọ́wọ́ wọn lánàá dákùmá fi àtìsí wọn dákùmá fi di wá o dákùmá fi àtìsí wọn dákùmá fi di wá o dákùmá fi àtìsí wọn má fi jẹ wá yá o àwọn náà àwọn wá fún ìjì lọ́dọ̀ ọlọ́run bá dákùmá àṣàkójì fún wọn o bá àṣàkóso wọn àwọn tó bá ti kú nù wọn ọjọ́ mùsùlùmí bá àṣàkójì wọn fún wọn lọ́nà àwùlá wọn là kó wọn jẹ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتوقف الله وما أتبت بفعل محمد صلى الله عليه وسلم لا تبقى الله على الله وتعبيره أتبقى مسلمة فأبقى في ديوتيس لن يديه وأتعجى مسلمين ẹjẹ́ aṣọ́ra púpọ̀ gan-an àwọn àtàjẹ́ mùsùlùmí ẹjẹ́ aṣọ́ra pápá jùlọ ẹjá sọ́ra pẹ̀lú àwọn ọmọ wa àánú ọlọ́run kẹlẹ̀ lọ́lẹ́ ó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ lánàá kí jùmọ̀ tó wáyé òun tó dájú náà pé ká ní jùmọ̀ ti wáyé bí ìjẹta ọ̀pọ̀lọpọ̀ ó túbà tí ó lọ nínú ìlú wa yìí níbi tó wáyé pé irú ìjẹta lọ́nà ọjọ́ jùmọ̀ àní ọ̀rọ̀ ó ti wáyé pé kókálùkọ̀ fọ ọmọ rẹ̀ létí kókálùkọ̀ fọ ọmọ rẹ̀ létí kókálùkọ̀ fọ ọmọ rẹ̀ létí tó jẹ́ pé òkò nǹkan tó lọ lánàá yìí tẹ̀ ọlọ́run à ń bí ọ́ dákùnmájà rí aburú rẹ o dákùnmájà rí aburú rẹ o èyí àti rí lánàá yìí dákùnmá fi mọ bẹ́ẹ̀ o dákùnjà fi mọ bẹ́ẹ̀ o ìgbẹ̀yìn rẹ̀ dákùnjẹ́ ọ̀dà fún wa ní o ìgbẹ̀yìn rẹ̀ dákùnjẹ́ ọ̀dà fún wa ní o ìgbẹ̀yìn rẹ̀ dákùnjẹ́ ọ̀dà fún wa ní o àwọn tó ti lọ ló ti lọ báyìí orí ọmọ yóò wọ́n oṣù ni wọ́n ti gbẹ́mìí nílùú ìṣẹ́yìn ìtawẹ̀ àwọn mẹ́ta ti ṣùgbọ́n mọ̀lẹ́yìn àárọ̀ yìí mi ò béèrè o táwọn mẹ́ta iná ti tún gbáyé àbọ́lọ́wọ́ bá ti ní wọ́n lálàáfíà àwọn tá a wá mọ̀ yìí bẹ́ẹ̀ ni wá ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè nílẹ̀ Yorùbá wa yìí àwọn ti gbé ìtọ́sẹ̀lẹ̀ ń àti gbé ìtọ́sẹ̀lẹ̀ lẹ́kìtì àti gbé ìtọ́sẹ̀lẹ̀ ní Kogi àti gbé ìtọ́sẹ̀lẹ̀ lẹ́dó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àwọn ń kọ́ wọ́n kọ́ táwọn ti kọ́ nínú wọn àwọn kan pé àwọn wá píìsù nínú ìlú àwọn wọn bá díẹ̀ sí ilẹ̀ nínú ìlú àwọn àwọn òtún lè fọ́ ara wọn bàá jẹ́ mọ́ tọ̀dọ́tọ̀dọ́ àwọn làwọn sáyẹ̀ sí pé kò ní sí process ẹ̀ká ní yìí ó kí ní bẹ́ẹ̀ àwọn tẹ́lẹ̀ táwọn tó wá sọ pé àwọn tó o ti wà tẹ́lẹ̀ ọlọ́run tó ní káwọn tó wájọ máa ọba jẹ́ tọ́wọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ náà nìkẹ́yìn náà bá rí ní ẹ kí la ní táàbà bẹ̀rẹ̀ àti kí la nífẹ̀ẹ́ yìí a ní nǹkankan gbogbo àwọn ibi tí wọ́n sun tí station èkó la fẹ́ sọ ni àbíbáyé la fẹ́ sọ ẹ mọ ìsísẹ̀ ti bẹ lélé bàdẹ̀ ẹ mọ ìsísẹ̀ ti bẹ lẹ́kọ̀ọ́ ẹyọ kẹta ní sẹ́yìn yìí lẹ́ni wàhálà tí ká ní wàhálà fẹ́ dé nísì nísì ẹ̀dẹ́gbogbo la fẹ́ kẹ́ jọlọ ó ti ẹ̀jọ́ kọjá sọ bá tó bà tó ọmọ ẹ̀sẹ̀ méjì jọra wọn náà ló fi jẹ́ pé òun bá máa bẹ̀lọ́ ọba yìí tí ọlọ́run dákun má jẹ́ àárí ọ̀rẹ́ ọlọ́run dákun má jẹ́ ara burú abẹ́lọ́ ọba gidi gan-an lẹ́nu àti ẹ pápá jùlọ fi ṣùjú bẹ́ẹ̀rẹ́ ń tàbá kí wọ́n kàtí máa wùsẹ́ kábẹ́lọ́ ọba pẹ̀lú ọlọ́run ìrọ̀rùn láfẹ́ o ìrọ̀lọ́run ọba ìrọ̀rùn láfẹ́ o ìrọ̀lọ́run ọba ìrọ̀rùn láfẹ́ pẹ̀lú ọlọ́run ìrọ̀rùn láfẹ́ o ọlọ́run dákun jẹ́ gbígbẹ́ ìwọ́n tó ṣẹlẹ̀ lálẹ́ yìí ọlọ́run dákun májọ ọmọ àpòwò wá fún wa o ọlọ́run dákun bá mú dáadáa wá ní o ọ̀pọ̀lọpọ̀ ara ara o ẹ dákun ta gbọ́dọ̀ fẹ́ lọ́wọ́ balẹ̀ lórí ni o torí pé yorùbá máa ń sàlàyé nípa pé ọlọ́run na dápà ń bí o gbogbo bí wọ́n ṣe rọ àwọn ọ̀dọ́ lálẹ́ tí wọ́n rọ̀ wọ́n kájú pé bí wọ́n ṣe rọ̀ wọ́n yẹn ti wọ́n gbà ní àníri gbogbo eléyìí ṣùgbọ́n tó gẹ́gẹ́ bí mo sọ níbi mi yóò tọ́ lọ́wọ́ bá ní yọ́ ṣẹlẹ̀ bí ó ti wáyé lẹ́nu wọn bí wà náà kọ́lé ọlọ́run ló fi jẹ́ gbogbo ohun tó dé èyí tí ọba ti ṣẹlẹ̀ lágbọ́dọ̀ wọ́n ní àbára sí pé abúgbọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ abúgbọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ abúgbọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ló fi jẹ́ bí àwọn ọmọ wa ẹ̀dákun bí wọ́n ti lọ́nu ẹjẹ́ àfà wọn létí ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wà yìí ọwọ́ ọmọ ọmú ti pọ̀ ń bẹ̀ jù wọ́n ti pọ̀ jù kí ni wọ́n fa aburú ní fọmọ ọmú yẹ̀gẹ́ làwọn àmọ́ ṣé ohun tí wọ́n mú ni ṣé ohun tí wọ́n jẹ ni ṣé ẹ̀kọ́ ṣùgbọ́n tó gbogbo ẹnìkọ̀ kẹwàá tá ń bímọ ní kábẹ́ lọ́wọ́ ọba fáwọn ọmọ wa ẹlòmíì bímọ márùn-ún ẹlòmíì bí mẹ́fà ẹlòmíì bí méje kọ́dà wọ́n sọ fún mi lálẹ́ bẹ́ẹ̀ nìkẹ́ bímọ mẹ́sẹ̀-ẹ́ gbogbo àwọn ọmọ mẹ́sẹ̀-ẹ́ ọlọ́ọ̀bá ni wọ́n ya burú mọ́ lọ́wọ́ ah, ọlọ́dọ́gbọ́n jà rí rẹ̀ o àwọn àlejò ọlọ́ọ̀bá bẹ̀ tẹ́ pé èyí ṣe fún wíyàwó ya burú báyìí lẹ́yìn pé wọ́n gbẹ̀ sí ọlọ́run ṣùgbọ́n síbẹ̀ ilẹ̀ wọ́n ń ṣubú sọ́rọ̀ ọlọ́ọ̀bá ní gbogbo pàdé ṣùgbọ́n bẹ̀ ọlọ́ọ̀bá lóhun ti parí ìdẹ́lé wọn lórí tí ẹgbẹ́ ìgbẹ́ tó wáyé fún ogun mẹ́sẹ̀ẹ̀sẹ́ lọ́yẹ̀ ara irú òbí bẹ́ẹ̀ ó ti kú èsì ìgbé sí ni o ìyẹn ni pé ayé rẹ̀ ní ọ̀dá bẹ̀lẹ́ ẹ̀yìn rẹ̀ ojú rẹ̀ ní ọ̀dá bẹ̀lẹ́ ẹ̀yìn rẹ̀ tó fi jẹ́gbọ́ ọmọ tá ń bí yẹn tí ẹmáwọ̀ tí ìdàgbà tó tẹ̀ ń bẹ̀ yẹn lábẹ́ lọ́wọ́ bá fún wọn a máa dá ọkọ̀ wọn lágbájá tàbẹ̀dù làkásígbè ọlọ́dá fa ìyàwó rẹ̀ bá ń sọ wọ́n dẹ̀yẹ̀ dáadáa má sọ wọ́n dẹ̀yẹ̀ ẹbú láti bá ṣàtúnṣe wọn yóò gbogbo fún lóyìn ni yóò gbogbo fún ìsìláàmù ni agbọ́dọ̀ máa bẹ lọ́wọ́ bá rẹ̀ gẹ́ẹ́ lórí rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n yà ìyàkuyà báyìí tàwa mọ̀bí ta tẹ̀fẹ́ tí sí tó jẹ́ pé ìwọ òbí ọgbọ́dọ̀ dákẹ́ tó bá ti ń rí ọmọ títí ń jẹun alábọ́ títí ń jẹun tẹ́gbẹ́kẹ́ tí tẹ̀gbẹ́kẹ́ ẹlẹ́ títí ń lapátí tó ti rọ́mọ obìnrin bẹ́ẹ̀ pé òun náà ti ń mu sìgá títí ń mu ọtí àpá sọ̀rọ̀ kẹ́ ń bó ti lọ díẹ̀ díẹ̀ nu a gbọ́dọ̀ mójú táwọn ọmọ yẹn táwọn ọmọ wa bá da iná ìlú ọ̀dà ọ táwọn ọmọ bá kù díẹ̀ káàtó <laughs> àwọn ilé wọn padà dínkù iṣẹ́ tiwa náà o àwọn ilé wọn padà máa darí ìlú yìí kí wọ́n sì dá iná ẹ̀ ló jẹ́ pé ojú wọn dá ẹ̀yìn wa náà ti dá ẹ̀yìn wa náà sì sùn wọ́n ṣùgbọ́n táwọn ọmọ wọn òbí dá yóò léwo tó fi jẹ́ pé gbogbo ọmọ tá a bá ti rí pé ó kù díẹ̀ káàtó yàtọ̀ sí fóun gbígbésẹ̀ gbogbo ní ó ṣe dá máa sáré lọ ọ̀dọ̀ ọlọ́run ọmọ lọ bẹ́rẹ̀ ọ̀dọ̀ pínlẹ̀ ọlọ́run bá ṣàtúnṣe ọmọ yìí bá ṣàtúnṣe rẹ̀ ma jẹ́ lọ́mọ orin rẹ̀ kò sí dáadáa ó dè èèyàn máa ṣe gbogbo ìtẹ́ bá jòbí ọmọ kéékèèké tẹ́ bá ṣe pé tí ó wà kí wà ara èèyàn máa bu omi tó omi báyìí gbogbo àwọn fọ́ mọ́mọ́ bó ti ń sọ ilẹ̀ sọ sínú omi sí ọmọ yìí kẹrẹ kẹrẹ fún Islam kẹrẹ sí

tọ́lọ́wọ́ bá ní káwọn ọmọ ọwọ́ ọjà ọjà ju gbogbo pàtí tàǹkójọ ilé tàǹkójọ lọ́rẹ̀ tàǹkọ́ wà láwọn ọjà jù lọ tàà bèèrè kọ́lé tàà ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ọmọ bí àwọn ọmọ ni wá o kódà ṣe ayé ọ̀hún wá púpọ̀ jù tó fi jẹ́ pé tọ́lọ́wọ́ bá ní orí ọmọ rẹ̀ ọmọ ẹ̀ wá jẹ́ ọmọ ẹlẹ́sìn ọmọ ẹ̀ wá jẹ́ ọmọ torí pé tí ẹ̀bá ìdí ọmọ ẹyọ kan kọjọ mú kìí sílẹ̀ látẹ́ tí ó pé lónìí kọ́ọ̀tù yá ọ̀la wọ́n ti ti bẹ̀rẹ̀ ṣẹ́ṣẹ́ ọ̀túnlá wọ́n mú ó ìrẹ̀gẹ́ ó gbà pé ha kí mọ́ wá bímọ gẹ́gẹ́ ẹ̀ṣẹ́ gbogbo wa láti rí lọ abẹ́lọ́ fọlọ́mà kọ́ bá ya àwọn ọmọ wa kọ́ bá ya àwọn léyìn rẹ o kọ́ bá ya àwọn ọmọ wa kọ́ bá ya àwọn dáadáa o gbogbo àwọn tó wá ya ọmọ ọbú náà àwọn ọmọ ọlọ́dàkùn bá ṣàtúnṣe wọn o dákùn bá ṣàtúnṣe wọn o bá ṣàtúnṣe wọn o àwọn míì ti kú ọlọ́mọ ní ìsìn wọ́n ti di òbí àwọn èèyàn ti di bàbá

ọ̀gbọ́dọ̀ bọ́lọ́wọ́ bàbá yóò á òdè bọ́lọ́wọ́ bá dáadáa òun náà ní sọ fún ẹ o ṣùgbọ́n ẹjọ́ jẹ́ pé káàrẹ̀ ó dé kóhun ní òsì sàárà fún gbé bọ́ǹkìtà fáwọn yẹn fúnra rẹ̀ náà sọ fi ha tí fún wáṣì dé bọ̀ báyìí bóun ọba ti dán tó àkẹmúkẹmù wọn náà ló ń ṣe dáadáa tó báyìí ọlọ́wọ́ bá ti pé wọ́n tẹ́kọ̀ wá ha tẹ́bi bá ń pààyàn ọlọ́wọ́ bá wọn ní ọmọ bíi alihamdulilah ní ń pààyàn ọlọ́wọ́ tó fi jẹ́ pé ọmọ tí bá ń wà bú òun ní ọmọ pé ẹni bú lòun òun ní ọmọ àwọn ẹnikájẹ́ nìkan tí bá rọ̀ abẹ lọ́wọ́ ọba fún àáfà mọ́ra kó jẹ́ olè ọmọ mi lè yà wòrè débi kó lè gbá bàbá ẹ̀ lẹ́sí nítorí àwọn lọ́sọ̀ yìí àwọn ẹnikájẹ́ sòrò orí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tá à ń rí yìí tábà fi ètò gbọ́dún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún bá ẹgbẹ́ bá wà sí lọ́nìí èyí ó mẹ́lẹ̀ ogun tó wọ́n kò láyé ọ̀pọ̀lọpọ̀ ohun tí èyàn rí lálẹ́ ó dẹ́rù bàyẹ̀ púpọ̀ gan lórí facebook pé àtẹ́lù tẹ́yìn náà sì ní làwọn ọmọ tí mọ́ta lọ́wọ́ sí gbogbo ẹ̀rọ yìí ọlọ́mà sáánú wà ẹ̀dọ́gbọ̀njẹ́ abẹ́ lọ́wọ́ bá ohun táàgbọ́gbọ́ táàgbójú kékeré wò yìí ìlú yìí ọmọ yẹn jábẹ́ lọ́wọ́ bá gidigidi ọmọ ẹni kọ̀ọ̀kẹ́ wọ́n rẹ̀ sí ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí inú ilé wa náà ti jáde tó wà ló já wà rí ẹ̀dọ́gbọ̀njẹ́ abẹ́ lọ́wọ́ bá ohun tí ìlú bá rọrùn tọrọ gbọ́ orin lọ́jọ́ ọjà tí kémi àti ẹ o tí wo ọ̀bá lọ gbọ́ sáàrí bì kẹ́kẹ́ lọ tó àwọn ẹ̀rí pé fọkànbalẹ̀ òní sí abẹ́lọ́ ọlọ́dàkùn ìfọkànbalẹ̀ ń bẹ́ dákun má fi ìjayà síbẹ̀ fún wa o fọkàbalẹ̀ ń bẹ́ẹ̀ lulú wa yìí dákun má fi ìjayà síbẹ̀ fún wa o ìwọ̀n bá ìjayà ìjayà ìjayà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákun bá wa mú kó àwọn àìdá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákun bá a sọ di dáadáa àwọn aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákun bá a sọ di dáadáa àwọn ọ̀bàlújẹ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákun bá a sọ di dòdò àwọn ẹkú táwọn rí ń bẹ́ẹ̀ dákun bá a sọ dẹ̀rìn gbogbo ọlọ́wọ́ bá dákun bá kó sọ́kẹ́ àwọn ìjọba wa gbogbo ohun tá ń béèrè lọ́wọ́ wọn ní ti dáadáa tí wọ́n tó tàbí kí wọ́n ṣe fún wa ọlọ́dàkùn tí wọ́n rí ṣe

ṣàtúnṣe àwọn olórí wa ṣàtúnṣe àwọn náà o ṣàtúnṣe àwọn tọ́jà àwọn olùmọ̀ wa ṣàtúnṣe àwọn ọmọ kéwúnà ọ̀làlá ìlànà rọ́bàdà ìlànà tó sára wà ní ìlànà tẹ̀síkiri lánàá wọ́n tẹ̀lé hàmìnà lánàá kúrò lọ́kọ̀ọ́kì